wọ́n á dàgbà wọ́n á dògbò ibi tó o dé wọ́n á kọjá abẹ̀ wọ́n á dẹ̀ jẹ́ ọmọ tó wúlò fún orílẹ̀ wọn bẹ́ẹ̀ ni yóò rí lágbára ọlọ́run ọba. رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتعب رمضان وآمنهم من سبحان الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه لموت yujliluhu Allah ẹni ọba mọ̀kọ́lọ́hún tóbi kó sọ pé Allah Allah ya man fil bahri wal bahri sabiluhu Allah ya man fil afaqi ayatuhu Allah ya man fil mamati qudratuhu Allah gbogbo ẹni ọba mọ̀kọ́lọ́hún yóò wọlé wọn kó sọ pé Allah. عبد الله وعلى آله وأصحابه وسلم تسليما آمين lábẹ́ bó ti lè wù kórí kò sí àrà tó lè wù kọ́lọ́wọ́n dá kò sí iṣẹ́ lè wù kórí ọlọ́wọ́ ṣe wù. alhamdulillah. kò sí ohun tó lè wù kọ́lọ́wọ́ ṣe fẹ́ dára yé kò pa méjì jọ pẹ́ lọ àfàìdúpẹ́ tó bọ́lọ́hún ṣe fẹ́ bí ẹni tí ń tún kọ lẹ́tà kan ọlọ́run tó dá tó dá iná mi ìyá wọn ni ipa ẹnìkan káwọ ọlọ́run èdè ẹnìkan oríwọ ọlọ́run dẹ̀ èpè ẹnìkan òtówọ ọlọ́run jà èdè ẹnìkan òtó ọmú ẹni tí wọn ọlọ́run bá mú kò pẹ́ tí ó gbà lẹ̀. lábẹ́ bó tilẹ̀ ń kórí ọlọ́run ṣeun. alhamdulilayi. àwọn abẹ́ ọ asitọ́rọ nípa wípé ní ha yàtúndà ẹ̀jẹ̀ ní agbọ̀n di oníkálukú ikú ni àtẹ̀lé òfin kú yọ̀ọ̀yà àtẹ̀lẹ́tọ́ kẹ́nu ẹ̀ ní okú òkú sunkún òkú sunkún ara wa gbogbo ọ̀tọ̀ ọba wípé. òní la yé ọlọ́run nìkan lọ́mọ̀la tó o sì fẹ́ kọ́jọ́ ọ̀la rẹ ọ̀dà ẹ pariwo dáadáa nísìnyẹ sọ pé la ilaha illallah. la ilaha illallah. gbogbo ìyá bá mi dájọ́ wa nínú gbogbo kí n púpọ̀. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sókùn ìṣẹ́jú mo fẹ́ lò rẹpẹtẹ ọ̀nà lókùn tí mo ti fẹ́ ṣe wá sí lókùn mo ti lóyè. gbogbo ìyá bá mi dájọ́ wa nínú gbogbo fọlọ́kì Aisha. Abímbọ́lá ẹ̀yin ọba ní odò yín parọ́ ni kódà ẹni tí èsè mọ̀lẹ́bí yín ó dùn ohun tá a bá mú lọ́wọ́ bí ọba ti bọ́ àìmọ̀ yìí ẹ̀ bí ayi ṣe tóbi lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ẹ̀ ti mọ̀nú ẹ̀mí nìsí ìgbà tó ń kálukú yín bá sọ̀rọ̀ kan yẹn ẹ̀ mọ̀ rántí ẹ̀ nìsí bíi flashback ìgbà tó ní kálukú yín fojú ẹ̀ kankan yẹn ẹ̀ mọ̀ rántí nìsí òun rí yóò ẹ̀yin náà kù dẹ́ ẹ̀yin wá gbogbo ẹ̀yin tẹ́ fún ètò yìí lọ́wọ́ tóbi tò látòrí pírẹsidẹ̀ntì wa Alhaji Saheed Balógun àti gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ a s a kosima omoli w a l o bó ṣe jẹ́ oṣù tòkó bó ṣe jẹ́ oṣù ọlọ́run kọ̀dárí di ọṣẹ láti má wẹ̀ kọ̀dárí di pẹ́rẹ́ láti má sìn kọ̀dárí di àṣẹjẹ láti má jẹ. Kùlì iná ìmọ̀ tẹ́lẹ̀ ní tẹ̀bí rú nàmì ní o. Bọ́lá ní kí gbogbo eré gbọ̀ ṣàì kọ̀dárí di ẹbu láti má lò. Bọ́lá ní kí ló gbogbo eré jẹun ṣàì ayé yìí ni àhà kẹ́lí kan wá ìmọ̀ tẹ́lẹ̀ ní tẹ̀bí rú nàmì ní o. Bọ́lá dọ́ọ̀dì dẹ́ ìsáfù dẹ́ ìsáfù ó ní kò sí ohun tí ó di ẹ̀yẹ. fàyín náà ó mọ̀ là ń kú. fàyín gbogbo ẹ̀yàn mi túláàsì ò owó ayé táwa yìí gbọ́dọ̀ wọ́n lò ó kò sí túláàsì bẹ́ẹ̀ ayé tá a wá yọ ọgbọdọ má bímọ kò sí túláàsì bẹ́ẹ̀ ayé tó wá yọ ọgbọdọ má kọ́lé kò sí túláàsì bẹ́ẹ̀ ayé tó wá yọ ọgbọdọ má nílá yọ ọgbọdọ má lókìkí kò sí túláàsì bẹ́ẹ̀ túláàsì ẹyọ ọ̀kan níbẹ̀ lórí gbogbo ẹ̀dá wọ́n gbọ́ òṣùwọ̀n ẹ̀kú. ilé wa lè má jọra wọn gbà tá à ń o ṣùgbọ́n irú ilé kan náà lásùn bí ọba sẹ̀mí wa ipò tó kálukú bá gbà kó lọ́ọ̀lá ma lẹ́nu dédé sí ìjẹjọ ẹ wò ti ani ẹgbẹ káwọn èèyàn ẹni transparent gbogbo ọsẹni ayíjẹ bá fẹ́ lò ẹtí wọn mọ bẹ́ẹ̀ ti tó ẹtí wọn mọ bẹ́ẹ̀ ti jẹ irọ́ ni òní dẹ́yìn ẹ̀ lòní ọ̀dà àbòsí ni òní dẹ́yìn ẹ̀ lòní ọ̀tọ̀ ikú tunasiri ni ikú hadimu nazati ikú hadimu nazati òun ni máa wọ ilé àgbẹ̀ tunasiri ni ikú ohun tó ohun tí èsì wọn lórí tó pè ní tiẹ̀ ọjọ́ ọkú ni wọ́n fi àṣírí ọlọ́pàá ohun tó ọ̀jẹ́ tó oníwọ̀n lọ jẹ ikú ni ó túnra sí ikú ọ̀jẹ́ bẹ́ẹ̀ kódà ohun tó ti lọ tó lóòótọ́ bẹ́ẹ̀ ikú ni ó sọ fún ọ pé kíkà máa jẹ́ tù ní o èèyàn ni. ìnàlùmọ́ ọ̀dọ́ ilẹ̀ bí nàbí ọ̀rọ̀ ìnàbí ni ó fẹ́ iná òmùlẹ̀ àgíkùn. gbogbo ẹ̀yọ́ àti wọ́n ní bí ẹjọ́ lọ́kìkí lọ́kìkí àìsàn àlọ́ mi ló pọ̀ gbà torí pé wọ́n jọ́lọ́ kìkì ní ìdílé àìmọ ilé mi tí àmì wà á kúkọ́ lórí wò rẹ̀. Ànámùsù dẹ́kùkì aládùnìyà wà kọ́ ní àlè wà sí. Ẹ ẹ lọ́wọ́ pàdé nìkan tó wà láti ojú kú ojoojúmọ́ là ń sàdúrà ìwọ ni. Wọ́n yá tó bá jẹ́ pé wà ní ìtàtẹ̀ dálẹ̀ fún o, tó bá ti kan mọ̀lẹ́bí ẹ̀ kọ́ yọwọ́ lọ́wọ́ kú, àwọn ọmọ sàdúrà ló pé. Ìfọ̀tì àwọn yẹn náà yẹ ni wọ́n rántí yóò awo yɛ ti dɔn awo yɛ ti sún ọkọ ti kú àwọn ìyàwó nínú sẹ́ni bọ̀ padà wọ́n ti òkú kó. àyìnbá ni mo ló kún ilẹ̀ tí káàkiri tí mo sá ń gbọ́dọ̀ tún. àwọn ọmọdà àwọn alágbára pé kí wọ́n lè pàṣẹ wá. tí wọ́n lè sọ. àṣàkọ́ àbíkà sí mọ́wó ti ṣàkíyà. ikú bá ti dé ọlá lọ ikú bá ti dé ọlá lọ ẹlòmíì kírìmù yóò mẹ́tọ́ ẹ̀mẹ́ta lọ́dún wa toró ní kírìmù ọ̀sán bóòrù bá ti yọ ó tí ó fi para bí yẹn bá fẹ́ sùn ó lè tí fi para sùn ìlú àbí bọ́lá ti kúta lọ para fún. Allahu akbar. lẹ́dọ̀rọ̀ lè mọ́rí ìbáda ni mo ti ẹsìn kùnú rà. wọ́n ní gbogbo ẹ ẹdí kan lọ ní impact owó bá ṣe ní ọ̀sẹ̀ kù owó bá ṣe o wọ́n wọ pé kíní kàkiri ọlọ́run fún yín ní opportunity ẹ lápá ní ayé àwọn èèyàn gbogbo èèyàn kọ́ ni ó gba ẹ̀rọ àwọn èèyàn lọ́wọ́ gbogbo èèyàn kọ́ ni ó dé èèyàn fúnra ẹ̀ ẹlòmíì ò lè dá òkè w tí ó wọlé wọ́n ní sukọ máa wọ́n ní trust nínú arákùnrin na. gbogbo aráàlú aṣọ ọdẹ tí gbogbo wọn pẹ̀lú ilé lọ́ba kú pé ta eré o. wọ́n sáré jáde lẹ́yìn ìgbà ẹni ó ní ọfà ẹni ó ní akó ẹni ó ní ìmọ̀ kábíyú rẹ gbogbo aráàlú péjọba àti péjọ bìbà yìí gbogbo aráàlú péjọba ti pé éńdà kìnnúdà yábẹ́ pákótó pa ẹ́ bàbá tó lè bá kú sẹ́ni kàkàkàkàkà mo fẹ́ wo oyè oorun yìí wọ̀nyí la àbí ọ̀wọ̀ yìí la yẹ eyín kankan ọ̀wọ̀ lú èmi ń ṣeré mi. ọlá. ní ọ̀dà náà ìdàgbò yẹn ti wá dáadáa yà ọlọ́dẹ tó fi wọ́n lára balẹ̀ ó tó sùn mẹ́ta. ìkókò dé o ìkókò àwọn kan pé ṣe bẹ́ẹ̀ kí o a kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ gbogbo yẹn wá dìde lójú oorun gidigidigidi nígbà wọn tún lọ́dọ̀ ọlẹ́ni ìkókò dà a mo fẹ́ kẹ́ iná owó owó tuntun mú ta ni èmi ṣeré ni wọ́n tún wọlé lọ́sùn. ó tún fi wọ́n lára balẹ̀ ó tó bí ọdún kan ajá wa bàtí ajá wa jẹ̀mí là gbogbo yìí dúpẹ́ aláìsí wa fi wà lọ́wọ́ tá a lè sùn. ó ti bẹ́ẹ̀ kọ́ mú bàbá tó ń bọ̀ òótọ́ Allah. ẹ ti parọ́ kọjá ilé àwọn aláàánú yín. gbọ́dọ̀ wá kò sí òun yóò tọ́ bá ṣe ó máa hàn tiẹ̀ yóò tẹ̀lé o yóò lé o lérí tọ́ bá ṣe dáadáa dáadáa yóò lé o lérí tọ́ bá ṣàìdá àìdá yóò lé e lérí ìjọ ìyá bá ti kú ẹlòmíràn lè lo pásítọ̀tù ẹ̀ mọ́ bọ́rọ̀ ní ayé ti rí o dọ́kúmẹ́ǹtì rẹ tọ́lọ̀ fẹ́ lò tiẹ̀ nìkan ni tọ́ba ti lè wọ gbé wọn wà ọ̀pá yìí o ẹ sáyé ilé o torí òní kọ́ kódà torí ọ̀la kọ́ ṣùgbọ́n torí ayérayé ọ̀rọ̀ ẹnu yín yọ̀mọ̀ bẹ́lá kọ́lẹ̀ ìṣe yín yọ̀mọ̀ bẹ́lá kọ́lẹ̀ ìwà yín lọ́mọ bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ impact tẹ níláyé àwọn èèyàn kan tẹ́ fi ràn wọ́n lọ́wọ́ wọ́n á sọ fáwọn ọmọ ọmọ ọmọ wọn ẹni ẹ sì ṣèkà fún náà ò ní gbà pé ẹni á ṣe bísímìláì mẹ́ta kúlùwù àgbàmù mẹ́ta fún arábìnrin wa olóògbé Aisha Musa Abímbọ́lá kí ọlọ́run kó bá forí jì wọ́n. àmín. kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. àmín. kó mú yèpẹ̀ aburúkú lójú wọn. àmín. kó bá wa ṣe é ní tẹ̀lé tẹ̀lé fún ẹgbẹ́ wa tí yìí pé kó àwa tá a sàkóta àtìdé wa tá a wá da ní kẹ́nà. ẹ̀dí akọ́kọ́ yanjú tolóògbé kò mẹ́ bẹ́ẹ̀ bá mọ kúlò aláwọ̀ yẹn ẹ sá máa sàmì kúlò aláwọ̀ mẹ́ta fún olóògbé wa Aisha Abimbola. bisimilayi rahman rahim kulu. láàmì ẹni tó alámúyẹ̀wò la wàlámìyẹ kún láwọ kófó wa ní àhà. bisimilayi rahman rahim kulu wàllu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد káwá ṣe ilá bí fún gbogbo ẹbí olóògbé látòrí bàbá tí I recognize as eh, olórí ẹbí. Aṣíà. Alẹ́ yìí láti àmọ́ omi ìjọ mi wá àmọ́ omi náà fọ́. Gbogbo tí EMAN ní ọ̀dà ìdẹ̀ lápapọ̀ àfi ilé ọlọ́rọ̀ kí pírẹ̀sì dìde ló kọ gbogbo wọn. Iná àti iná ká kẹ́sọ́ náà yín kó ti káàkiri oníkàlùkù. Bísímìláyì náà àtọ̀ ìlà. Bísímìláyì rahmanir rahim. Ìnà àtọ̀ ìlà. فصل لربك وانهار إن شانئك هو الأبتر ẹ jókòó ẹ jókòó ọkọ Abímbọ́lá nàró àfi Ọlọ́run lọ́wọ́ ayé ewu káyé yẹn nù bẹ́ẹ̀ ti dọkùn yẹn yọrọ kò ń tà. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. wá bí àti gbogbo àtàwá sí wá sí ọlọ́run dúró tẹni kọ̀ọ̀kan wọn aláàjì wa Siddiq ọlọ́run ní kọ̀ yín lẹ̀ ẹ̀sùnmọ́ ẹ̀sùnmọ́ ọlọ́run ní bínú sí ẹ̀ máa pa sí ìgbà òní dàrú máa ilé ni àti gbogbo àwọn afá bisimilá ilé ìlàfẹ́. bisimilá rahman rahim ìlàfẹ́ kùrẹ́sì ìlàfẹ́ ìmọ̀lẹ́lá tàṣítà ìwọ̀sọ̀ فليعبدوا رب هذا البيت الذي أتماهم من جوع وآمنهم من خوف. أدعو يوم داسي، ولا هو نفوس ليه gbogbo ilé ẹ̀mọ́ lọ sókè o àjẹ ikú kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa masha allah la wata. illa billahi aliyyil azim amina. amina. Ah, irú àfa wo lélẹ̀ yìí. wà á sáà tún mi nù rí. jìnnìjìnnì mú ẹ̀mí náà ẹ̀rú bà mí. wà á nà àkìlì lù. àmọ́tò ń ti bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ jíṣẹ́ ọlọ́run àfa àbọ̀fẹ́ àbọ̀ládé akínyìn mo gbọ́dọ̀ jíṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run tó rán mi ni pé kí mo wá fẹ́ wọ yàrá àfa yìí ìmọ̀lẹ̀ ń bò mí dàrú ẹ̀rù ń bà mí ilé súnmọ́ mọ̀lẹ́ka kú ni èmi náà kan sọ̀ka ọkùnrin pẹ̀lú àṣẹ ọlọ́run fáàkì bínú wù mo bá gbé mi àfa náà. fàkọ́lá la ń lọ. ọlọ́run wá sọ fún mọ̀lẹ́ka kú pé. atadiri mani àròjù ni. mọ̀lẹ́ka kú ọlẹ́ ọ̀fẹ́ gbẹ̀mí àfa àwọn mi ìmọ̀lẹ̀ yẹn wá bò ẹ̀rù ń bà ọ́ ìjọ ọmọ àfa àwọn anahu sagati bulu nẹbi. mọlẹ́ka kú níbi ìmọ̀ ó níbi òmọ̀ ó ní ọmọ ọjọ́ òní yìí tọgbẹ̀mí ìyá rẹ̀ tóun nìkan dá wà nínú igbó tí ń ọmọ olódàfà yìí. àkàfà ní tùbí. ọlọ́run ọlọ́run mo wá máa mọ̀ tọ́jú ẹ̀ nígbà tí màláíkà kú jíṣẹ́ tiẹ̀ kọ́ lọ tán mo wá rán mi kí wọ́n wá gbé ọmọ o mo wá tọ́jú ẹ̀ mo wá sọ ọ́ dé yẹn mo wá sọ ọ́ dà fi ilẹ̀ fẹ́ nìkan ọlọ́run o. pàtàkì àwọn bàbá kọ̀ọ̀lá rẹ̀. gbogbo lọ́dẹ tí ń ta wí yóò bí gbogbo tì mọ́lẹ̀ tí ó jáde bẹ́ẹ̀. ibi tá a dé yìí. ibi tá a dé yìí. kọ́níkàlùkù máa ṣàdúrà. kọ́níkàlùkù máa ṣàdúrà. ní jẹ́jẹ́. ní shot is OG High. Má ṣe lákòókò fún yín o. Ẹ ṣe Amina. Àmín. Látọ̀rí aláàjì wa Sọ̀dík. Látọ̀rí aláàjì رب هذا البيت الذي أتعم وآمنهم من سبحان الله